أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحبه وسلم عباد الله الاستقامة هي السداد في الأقوال والأعمال أو هي الجهاد في الله حق جهاده وهي بذلك على مراتب العبودية وأرفع درجات الإيمان تضرع التقوى وتحاكي الإخلاص بل وتفوقها ومن ثم أمر الله سبحانه وتعالى بها خير خلقه محمد صلى الله عليه وسلم وكذلك صحابته رضوان الله تعالى عليهم فقال أعوذ بالله من الشيطان الرجيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير وقال عز من قائل فلذلك قدع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقد أوصى الله سبحانه والمسلمين أجمعين بالاستقامة الاستقامة على منهاج الدين فعلا وتركا قال عز من قائل قل إنما أنا بشر مثلكم يوحى إليّ أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه ولما كانت الاستقامة جامعة ولما كانت الاستقامة جامعة لخصال الدين محيطة بالشعب الإيمان ومفاتيح الصراط المستقيم أوصى النبي صلى الله عليه وسلم من أراد منه وصية لا تدع شاردة ولا وارد من الدين إلا أتت عليه بالاستقامة وعن أبي عمرو فعن أبي عمرو وقيل أبي عمرة سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيره قال قل آمنت بالله ثم استقم أخرجه إمام مسلم والأهمية الاستقامة وعظم أمرها لم تقبل المسلمين في جميع أحواله وهو كل يوم يدعو ربه سبع عشر مرة على الأقل فيقول اهدنا الصراط المستقيم الصراط الذي لا عجاج فيه ولا انحراف ومعناه الاستقامة على الشرع والمتابعة للكتاب والسنة والاستجابة لله الاستجابة لله والرسول وكل معاني الصراط المستقيم تدور في ذلك على المدلول ولم يترك الله عز وجل تفسير الصراط المستقيم لنبي أو مفسر بل فسره بنفسه فقال صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه àdá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala Ọlọ́run wa fi ọpẹ́ fún ọ látara àánú rẹ ìkẹ́ rẹ ààbò rẹ ìdótì rẹ tí ọdá ìgbà kankan sí ìwọ náà ló fi àánú rẹ òfin bá wa gbé bàbá mu léyìí tí ó tún súnmọ́ lákòjọpọ̀ wa láàyè yìí láti jẹjọ dòní ìwọ náà ló kíyèsí wa ọsẹ wa kù ọ̀fàánú rẹ bá wa gbé gbòǹ tá à ń béèrè òun ṣe fún wa èyí tó kù tó o tí ì ṣe àfitóbi rẹ àfibì ọ mọ́sálẹ́ ìdẹ́nu kọ̀ọ̀kan wa ló ń gbé wa ọlá títóbi rẹ ọlá àánú rẹ. Ah, ọba subhanahu wa ta'ala èyí tó dẹ́ni kọ̀ọ̀kan wa sílé ayé kò sí nǹkankan tó dá wa sí láyé yìí tayọ kálímọ̀ sí ìdúró ṣinṣin lórí ẹ̀sìn ẹ̀ ọ̀rọ̀ gbàdégbà ni ká lè máa yẹra wa wò ká lè wa létí kálukú wa ló lè mọ bí a bá kù sí gbogbo ìgbà tí wọ́n bá ń sọ gbólóhùn ká dúró tọ́ lórí ẹ̀sìn fún wa ọ ń sọ pàtàkì ìdóótọ́ nínú ọ̀rọ̀ àti nínú ìṣe nínú ọ̀rọ̀ tàbí nínú ìṣe òun gánlá lè pè níjagun sójú ọ̀nà tọlọ́hun òun lọ gá ìjagun sójú ọ̀nà tọlọ́hun bọ́lọ́hun bá lè kẹ́yàn tí ń ja gbólóhùn rẹ̀ lógún tí ó wí kankan jáde lẹ́nu àfi tó ṣe déédéé tọ́lọ́hun fẹ́ tó ń ja ìgbésẹ̀ ìṣesí ẹ̀ lógún tí ó gbésẹ̀ lórí nǹkankan àfidèdè bọ́lọ́n ṣe fẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ la lè pẹ́ni tó dúró tọ́ ìdúró tọ́ ṣinṣin lójú ọ̀nà ẹ̀sìn òun gángan lára pè ní ìgbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn yìí kódà lè gbóhùn lọ́gà jù nínú gbogbo ojú ọ̀nà ìjọsìn èyí tí ń bẹ láyé kódà òun lọ́gà jù lójú ọ̀nà àgbàgbọ́ kódà ọ ń bá ìbẹ̀rù ọlọ́run ọ ń bá ṣèdíje ìlábọ̀mọ́ òun náà nìyí ìdúró tọ́ sísin lórí ẹ̀sìn ẹni tí ò ní ìdúró tọ́ sísin lórí ẹ̀sìn kò lè láfọ̀mọ́ fẹ́ ẹni tí ò ní ìdúró tọ́ sísin lórí ẹ̀sìn kò lè nípayà ọlọ́run a lè sọ pé sáà ń pè ní ìdúró tọ́ lórí ẹ̀sìn olùbẹ̀rù ọlọ́run tàbí kápó tún ga jù bẹ̀rù ọlọ́run lọ. òun náà ni kéèyàn ní ọ̀pọ̀ máa fẹ́ síwájú ọlọ́run subhanahu wa ta'ala. ìpàtàkì ìṣesí yìí òun ló mọ́lọ́ subhanahu wa ta'ala. òun ló fi ń bá ẹ̀dá ló fi ń bá a sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ nínú ayọ̀ ọgọ́rùn ká àti mẹ́tàlá ọlọ́run nírí aṣíwájú ẹ̀dá fọ́sọ́kì kama umiris máa ń gbégbé kẹ́kẹ́ tayọba ti pọ́ láfẹ̀ ọ gbọ́dọ̀ ṣe kẹ́kẹ́ tayọ ọ̀lànà tá a fi lélẹ̀ fún ọ ìtọ́ba mọ́lọ́run máa sọ yìí fáfẹ́bì àjẹpẹ́mi àtẹ̀yí mímbàbí ọ̀la àtìtọ́síwá sí yìí ṣáájú kọ́lọ́wọ́ tó máa sí fáfẹ́bì.

bọ́ ọba ṣe dúró tọ́tọ́ ọ̀tá yọ ọ̀lànà wa ta fi lélẹ̀ fún ọ gbogbo àwọn tí wọ́n bá ń ronú páwọn náà fẹ́ bọ́ wà lìjẹ́ náà àwọn náà gbọ́dọ̀ gbẹ́sẹ̀ ta yọ ọ̀lànà ta fi lélẹ̀ fún ọ ọlọ́niwàlá tẹ́túrọ́ o ẹ má kàkọ́yọ́ o ẹ má gbẹ́sẹ̀ ju táwọn ọlọ́run ta fẹ́ ẹ má gbẹ́sẹ̀ ta yọ ohun tánàbí mi tó fi lélẹ̀ fún yín torí pé mi ọlọ́run innahu bima ta'maluna basir ọlọ́run gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe pátá olùwọ́n ọlọ́run rí ká dúró tọ́ gbogbo ohun táwọn ṣe pátá lòun rí èyí táwọn gbé kọ̀ọ̀rọ̀ ṣe ọlọ́run lòun rí o ọlọ́run ṣe wá sí ìdúró tọ́ fún wa èyí gbójú pọ̀ náà ṣe wá ṣe wò pa wọn tá wọ́n tó ti dówó àlòkù tá a tún tún ṣe tá a ń tà fáwọn èèyàn lóhun tuntun tá a wò wípé ń bẹ títa lọ́dà ojú tí wọn ò lè tó mọ́ ọlọ́run lémi ọlọ́run bí mọ́ta àmọ́dún nípa sí i ẹdú ọtọ́ lémi ọlọ́run ṣe fẹ́ gbogbo ń tẹ́ ń ṣe pátá gbogbo ẹ̀ ọlọ́run rí kò séyìí tí ń rí gbogbo dúdú tá fi ń pe funfun fáwọn èèyàn èyí tí òye yìí gẹ́ńdé ayé yìí bóyá nítorí ipa ẹkẹ́wù kan ẹkẹ́wù lẹ́bàá wọn pẹ̀rẹ̀ ayé ní iṣẹ́ ìjọ kápá ọlọ́run ní gbogbo iṣẹ́ ìṣẹ̀lẹ̀ mi ọlọ́run rí ìdí ọ̀sà àwọn èèyàn ní ní ṣe wọ́n torí ká lè gbowó lọ́wọ́ ohun tí ẹ mọ̀ ilẹ̀ ẹ mọ̀ torí ká lè jẹ́ ọlọ́run ní gbogbo iṣẹ́ ìṣe pátá gbogbo ẹ̀lẹ́mi ọlọ́run rí ẹ̀dúrótọ́ gbẹ̀mí ọlọ́run subhanahu wa ta'ala bí mo ṣe parí lẹ́sẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ṣe wá sí fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ ìkàdùntọ̀ alamọ́ni àjìtì lórí ìlànà tẹ́sí gbé kalẹ̀ fún wa ká má gbẹ́sẹ̀ ju ẹ̀sìn lọ freeland lórí gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa bá ń ṣe lẹ́nu iṣẹ́ wa lórí okòwò wa lórí gbàgbà jẹ́ ọlọ́run ní ọ̀fẹ́ ká gbẹ́sẹ̀ ju ìlànà ẹ̀sìn nínú ọ̀rọ̀ tí a máa sọ àgbọ̀dọ̀ gbẹ́sẹ̀ kọjá àlànà ẹ̀sìn fílà bóyá fẹ́ ṣe kankan wọ́tárìkàn tàbí ẹni àfi kankan lẹ̀ láì ṣe àgbọ̀dọ̀ kó wù wá ó dùn mọ́ wa ẹ̀mí wá fẹ́ òun lásà máa ṣe àgbọ̀dọ̀ máa gbé ẹsẹ̀ wa lérí tọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ òun tó fẹ́ nu ilé ayé wa. Allah subhanahu wa ta'ala ó tún sọ fún wa nu ẹsẹ̀ wúrà míì ọlọ́run nílẹ̀ ànábì sọ fún apẹ́ kùlì innama ana basharun èmi tí wọ́n rán sí yín wọ́n rán mi sí yín abara bí yín ni mí nítorí kí n tí a fi lélẹ̀ nílànà ẹ̀sìn kọ́mọ́bà lé lójú yín èmi tí wọ́n fi rán náà bẹ́ẹ̀ ṣe rí lèmi náà rí tẹ́ ẹ bá ń rí tí mò ń tẹ̀lé tí mò ń tẹ́ torí àti lè bọ́lọ̀ pàdé dáadáa ni innama ana basharun mislukum bí yín lèmi náà gbogbo tí wọ́n bá ń sọ fún yí wípé bọ́lọ̀ ń ṣe fẹ́rẹ̀ ilẹ̀ dá kankan gbé kalẹ̀ yóò ha ìlẹ́yà gbogbo ẹ̀ lẹ́ fi mí sí mi ní ìtọ́ba mi fẹ́ onímọ̀ sọ fún yín annama ilahukum ilahun wahid èyí tí bá ní máa kéde àfún ni pé ọba yín tó ní ká ẹ máa sìn ẹyọkan ni o ẹ má mú fẹ́ ẹnu yín lọ́lọ́wọ́ wọ́n mọ́jẹ́ pé bí ìfẹ́ ẹnu yí bá ń darí yí sí ibẹ̀lẹ́ mọ́ lọ ẹ ti mú ọlọ́run yẹ́lẹ́yẹ́lẹ́ nù ó ti kúrò lọ́ba kan ọba ní ọ̀kan ṣoṣo ní ìlànà tó bá gbé kalẹ̀ fún yín ni ẹjọ́ wù yín ẹ má jẹ́ kí ìgbéraga èmi mọ́ dà báyìí èmi ni mo lajú tó báyìí ọwọ́ àtàbò yìí lójú débi bẹ́ẹ̀ nílé ṣẹ̀ṣẹ̀ ẹnu ọlọ́run gbogbo ọgbà tí wọ́n bá ń tún ní níwèé ìdúró tó tọ́lọ́run ẹ mọ̀ pé ẹ lọ́ba míì lẹ́yìn ọba yìí ṣùgbọ́n gbogbo àwọn tọ́lọ́hun ọ̀bá fẹ́ tọ́ sọ́nà yìí ọlọ́run ní gbogbo gbàtà bá ń sọ fún wọn pé kí wọ́n páyọ ọlọ́run kí wọ́n dúró tọ́ àkàtúntì ìmúlẹ̀ ìzẹ́tùbìlì ìsinmi ọlọ́run ní gbèrágà yọ̀wọ̀ wọn bí ẹ̀wù wọ́n gbé wọ̀ wọ́n jahannam ọlọ́run nígbà náà ni ó tún gbogbo gbéraga wọn gbogbo tí wọ́n rò fáwọn tó àwọn tó yẹ tí wọ́n fi lè ṣe tàwọ́ ọlọ́run ọlọ́run ẹ̀mí ọ̀lẹ́ àdúgbò wọn jàǹdà jàǹdà ni ó tún ọlọ́run ti wá lẹ́rú tí wọ́n fi jàǹdà tó ọ̀rẹ́ ẹ̀ ó sì wá lẹ́rú tọ́lọ́wọ́ ó tó tá a lè dúró tì í tá a lè máa sìn kọ́mọ́ sì wá lẹ́rú tí ọlọ́run ó tó ọlá àti tóbi ẹ̀ oko gbogbo ìwẹ̀ ẹ̀sìn sọ́jà gbogbo ojúpọ̀nà ìgbàgbọ́ olóko sínú kọ́kọ́rọ́ gbogbo ojú ọ̀nà tí èèyàn ọ̀tọ̀ tí yóò fi rí ọ̀nà tọ̀ òun ni ìdúró ti fi fẹ́sìn òun lọ́wọ́ àánú ẹ̀ òun ló máa síwájú ẹ̀dá adébíwá Muhammad ló fi ibi ń ṣèkìlọ̀ fún kanú àwọn aṣáájú wa bóyá àbí amúrù tàbí àbí amúra ọmọ Sufyan bùnà Abdullah òun lànàbí ṣe wà sí àfúnijọ́ kan sẹ́kọ̀fì kọlọ̀mbà ni yọnu sí ó ní síwájú ya Rasulullah ìdí òjì sí ọlọ́run ó ní ìfìlì ìsìlá fi fún mi inú ìsìláàmù yìí káwọlán ọ̀rọ̀ kan oṣù náà fi owí fún mi tó jẹ́ pọ́nrọ̀ yẹn tó ọba ti wí lá àti ètò bùkátà sí kí n máa bẹ nìkan léèrè àti tí wọ́n bá tún ní ìkan bí ọlẹ́rẹ̀ ọ̀rọ̀ tó kọ́ ogbò kan sọ fún mi kí lọ máa lò kí lọ àdébì wí fún mi àdébì tí o wí kúl sọ pé àmọ́ tún bí la mo gbọ́ ló ń gbọ́ dúró lórí ìdàgbọ́ ẹ tún mọ̀ sàkùn lẹ́yìn ẹ̀ kò dúró tọ́ sísí lórí ìgbàgbọ́ òdúró tọ́ sísí lórí ẹ̀sìn gbogbo ń sórí kó dojúkọ mọ̀jẹ̀kọ́ gbẹ̀sìn lọ́wọ́ mọ̀jẹ̀kọ́ gbẹ̀sìn mọ̀ lọ́wọ́. èyí lọ́lọ́run subhanahu wa ta'ala ọ̀pàtàkì ìdúró tuntun òun náà ló fi jẹ́ pé lójúmọ́ kan gbòó kéré àmọ́ ń bẹ lọ́hùn rẹ̀ nígbà mẹ́tàdínlógún nígbà tó kéré nígbà mẹ́tàdínlógún láti bẹ lọ́hùn pé wa sójú ọ̀nà tá a wà yìí kò yẹ kó lójú ọ̀nà ẹ̀sìn ìlànà ẹ̀sìn tí ń jẹ́ ìsìnkámọ̀ nìyẹn ọ̀já ọjọ́ wọn àfọwọ́n tẹ̀síìrù kọ́ fọwọ́bọ̀ pé ti jẹ́rìí lọ́dọ̀ tíá ọlọ́fun rẹ̀ ló ti náà sọ̀rọ̀ nígbà mẹ́tàdínlógún máa wí mi sójú ọ̀nà tọ́tọ́ jẹ́ lè dúró lọ́nà tọ́tọ́ mi nílẹ̀ sójú ọ̀nà ọlọ́njẹ́ ó pé ìlànà ọlọ́run ni sọ̀rọ̀ àná ojú ọ̀nà tọ́tọ́ sí èèyàn dúró sí olùdó ọ̀nà àwọn tọ́lọ́ ń àwọn ló ti bẹ̀rẹ̀ rẹ̀ fún nínú ìjẹ̀bù yìí nínú àwọn ànábì ọlọ́run tí wọ́n yẹ tí wọ́n gbọ́ tí wọ́n gbò lórí tọ́lọ́mbá ni wọ́n máa ṣe sídìkì àwọn olóòótọ́ tẹ́ẹ̀lì bárọ́ lọ́dọ̀ wọn ojú ọ̀nà àtọ́tọ́ táwọn máa sọ wọn àwọn tí wọ́n rí ìdúró tọ́ fífi lórí ẹ̀sìn nù wọ́n adá àtàwọn tí wọ́n fẹ̀mí wọ́n lẹ̀ fún tọ́lọ́run wọ́n sọ ọ̀lẹ́hìn àtàwọn awúrẹ́ وحسن أولئك رفيقا àwọn tá à ń pè ní tí wọ́n dúró lójú ọ̀nà tọ́tọ́ nìyẹn ọlọ́mọsálá ìṣirò èmi àtẹ̀yìn kọ́mọsálá ìṣirò wa mọ́ wọn kọ́sàánú wa gbogbo nǹkan ṣe táàbù wa náà àwọn tọ́lọ́run tó bínú sí ọlọ́run mọ́sálá ìmọ̀ tí mo jẹ̀nà sí ọlá àti ọlọ́run àtúmọ̀ lórí ọ̀rọ̀ yìí kan náà ọlọ́run kí ọjọ́ gbogbo tí bẹ́ẹ̀dá bí ilé sẹ́mà ọlọ́mọ tó sàdánwò fún wa o jimá tó ní èyí tó mú wa kí ọlọ́run àdúgbò lọ́dọ̀ ẹ̀ o mọ̀tí lópin jimá fún wa ọba tó wa mú wa dó lórí ẹ̀sìn ẹ̀ tá a fi lè jáde láwùjọ wa jọ́sìn fún ọ lórí ti jimá yìí ọlọ́run ọba bẹ̀ ọ́ gbogbo tó gbé wá sí lójú ọ̀nà rẹ tó ní ká máa ṣe mọ́tàlá ẹ̀ máa ṣe rọrùn fún wa èyí tó lé wa jìnnà sí tó ní ká má dé bẹ́ẹ̀ ọlọ́dà kò sàánú wa mọ̀tí mọ̀tẹ̀kẹ́sọ̀ ṣe lọ́sọ̀ọ́ ìtàbá wà lórí ẹ̀ lórí tọ́ọ̀fẹ́ ìwọlọ́ba tó mẹ́ta kó mẹ́ ọ̀lágbára àti darí ẹ̀mí èèyàn kó olójú ọ̀nà tọ́ọ̀fẹ́ síbi èyí tọ́ọ̀fẹ́ ọlọ́dà kò mọ́sálá ìdarí ẹ̀mí wa ti tọ́ọ̀fẹ́ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run yàwá ya ẹsẹ̀ yàwá ya ṣètọ́ọ̀nù ya ṣètọ́ọ̀nù náà yẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́run lò wá bí irinṣẹ́ fẹ́ sìn gbogbo hílà bí ló ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ balẹ̀ ọkàn ọlọ́run dákun bá ní sọ́ọ́dì padà balẹ̀ fún wa ọlọ́run àti tóbi ọlọ́run àti ń darí wá ń bẹ̀ ọlọ́run dákun bá ní mú wọn dún bá ní mú aṣojú ọ̀nà rẹ owó lè fi ṣàǹfààní fún wa ìpínlẹ̀ Ọ̀ṣun náà mẹ́jọ dàrú àti ń darí wá ń bẹ̀ bá ní mú adún tì wọ́n gbogbo tí wọ́n máa ṣe tí ó wọ ọlọ́run nínú ọlọ́run máa gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá à ń darí rẹ̀ ọlọ́mọ darí wa sí dáadáa gbogbo tá a fi máa darí ẹ̀ ọlọ́run darí a lọ́wọ́ lásìkí ní mánì níbẹ̀rù ọlọ́run ọlọ́dàkùn nífàyàbalẹ̀ tó péye mọ̀sálà ìsìn fún wa gbogbo àìbalẹ̀ ọkàn ọlọ́dàkùn fìtínà ọlọ́run jẹ̀nà sí wa gbogbo àwọn tí a wà lórí ọkàn lórí fìtínà táwọn jàǹdùkú dálẹ̀ lórí àlùfáà wa ọlọ́dàkùn mọ̀sálà ìbànúfẹ́ láyàbalẹ̀ ọlọ́dàkùn mọ̀sálà gbogbo ọlọ́run dákun mọ́sálá ìbàdàn fún alálàáfíà ọlọ́run tí àlàáfíà tiwọn ọlọ́run wọlá yìí tá a wà yìí ọlọ́run tí àlàáfíà tiwọn ọlá àti tóbi ọlọ́run ẹ̀dẹ́ nìkan káwa náà fi aláyàbalẹ̀ o gbogbo ọ̀nà tí ìpayà bá wà fẹ́ nìkan kan ìwọ lọ́ba tó o dẹ̀ ìfàyàbalẹ̀ fẹ́ dáa ọlọ́run dákun mọ́sálá ìránṣẹ́ ìfàyàbalẹ̀ fẹ́ nìkan kan wa ọlọ́run ránṣẹ́ sí wa ọlọ́run ṣàánú wa mọ́fòrò wa ọlọ́run wa gbẹ̀ntọ́ dàlámù tí